الحمد لله الذي خلق الكون فنظمه وخلق الإنسان وكرمه وسن الدين وعظمه ووضع البيت وحرمه ورفع النجم وسومه وسخر الطير وألهمه وسير السحاب وكومه وبعث العظم ورممه وأنزل أنزل الكتاب وأحكمه ورفع القمر وقومه وخلق النحل وفهمه السلام عليكم ورحمة الله وبركاته ti osewani musulumi to sisewa lɔka inu ɔmɛlɛya nabɛ muhammed صلى الله عليه وآله وسلم lẹ́yìn rẹ̀ dájúdájú oníkálukú wa láti máa ìgbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe lẹ́tọ̀ fún èèyàn láti fẹ́yàwó fún èèyàn láti lọ́kọ Al-Qur'ani tọ́ka sílẹ̀ sunna Nabi sallallahu alaihi wa sallam tọ́ka sí bẹ́ẹ̀ ni ẹnu àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam kò lórí eléyìí ìyapa ò sí nípa pé òfin ṣẹ̀ríyà ó ní kí a níyàwó àbíká lọ́kọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa nínú Suratun Nisa ó ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' ẹ fẹ́ èyí tó bá wù yín nínú àwọn obìnrin níyàwó kò bá jẹ́ ìyàwó méjì méjì ni o tàbí mẹ́ta mẹ́ta ni o حديث عن النبي محمد صلى الله عليه وآله وسلم من ṣe wọ́n ń fẹ́yàwó wọ́n ń lọ́kọ nǹkan kan ní tí wọ́n máa bẹ gbére kése títí dé màlìjẹ́nà. ìgbé yẹn ọmọ abẹ títí dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù àsìkò tí màláìka Israfil tí ó fi atẹ́gùn sí ìwò eléyìí tí gbogbo abẹ̀mí tí wọ́n tara rẹ̀ tí wọ́n kù ṣáájú gbogbo gbà yẹn àwọn èèyàn ọmọ abẹ sàbí sì máa àwọn èèyàn máa wà ní wíwá jẹ́ ọ̀tàkùtọ̀ lọ òun náà ní látàrí ìbálòpọ̀ tó bá ń wáyé láàrin ọkùnrin sóbìnrin. So ní ìbámu pẹ̀sẹ̀ pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́run eléyìí tó dá lórí wípé kẹfẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ìdílé ìjọba jẹ́ pé wọ́n kì í fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú ọ̀rọ̀ gbéyàwó àti ọ̀rọ̀ ká lọ́kọ nítorí pé ó ní í ṣe pẹ̀lú kí èèyàn ṣẹ́kù eléyìí ti ṣe súnà lọ pé èèyàn máa ṣẹ́kù náà ni títí dìjọ́ pé dàlùkìyàmù wáyé o eléyìí tí ó hàn gbangba òun náà ní pé ká ṣe ìgbéyàwó àbí ká lọ́kọ ìjọsìn ni kì í sàṣà rárá ìjọsìn ni kì í sàṣà nítorí pálọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó pa wọ́n láṣẹ pẹ̀lú pé ká ṣe oníyà ma'shara shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín ní agbára ìkápá àti lè bóbìnrin lò ó sì lè gbé ẹrù di bíbóbìnrin lò kọ́ wa ṣègbéyàwó kọ́fẹ́yàwó a sì ti máa yí pé àṣẹ tó bá wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àṣẹni tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò bá jọ́ra yẹn yóò sì jẹ́ mandóbon ilẹ̀ tí ò bá jọ́ra yẹn yóò jẹ́ mandóbon ilẹ̀ ká jẹ́ ntí àṣẹni lójú kòkòrò pé ká ṣe a sì ti máa yí pé lábẹ́ òfin ṣẹ̀ríya kí a fẹ́yàwó ó máa ní ọ̀kan nínú àwọn àdájọ́ márùn eléyìí tá a ti ṣàlàyé rẹ̀ ṣáájú nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ mi ó lè jẹ́ ọ̀ràn ẹ̀ ó lè jẹ́ ọ̀ràn ẹ̀ lórí ẹnìkan ó sì lè jẹ́ mandobin eléyìí fẹ́lómi ká ṣèyàwó ó lè jẹ́ makoro lórí ẹlòmíì nígbà tó lè jẹ́ haram lórí ẹlòmíì bẹ́ẹ̀ ni ẹlòmíì wà tó ṣe é gbé ipò bọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ bọ́ọ̀fẹ́ ọmọfẹ́ ńlọ́wọ́ fún eléyìí tá a mọ̀ sí al-mubah wáyé o ìjọba sì ti pè ní ìjọsìn níṣẹ́ là á máa kọ́ bá ṣe ṣe gba al-Qur'an àti sunna nabi sallallahu alaihi wa sallam àwọn nǹkan méjì kan wà pàtàkì tó ṣe pé ó kí a mọ̀ dájú eléyìí tó mú kí ìgbéyàwó lábẹ́ òfin ṣẹ̀ríyà kọ́ dáyàtọ̀ gédégédé ìgbéyàwó lábẹ́ òfin ṣẹ̀ríyà ọdá yàtọ̀ gédégédé pẹ̀lú àwọn nǹkan méjì tí wọ́n ń bẹ nínú khasaisu aqd an-nikah wifqa sharia nǹkan alákòókò òun náà ní at-ta'bid téèyàn bá tilẹ̀ fẹ́ yàwó wọ́n ń bẹ lábẹ́ pé láéláé pàtì yàwó ara yìí lábẹ́ òfin sharia téèyàn bá tilẹ̀ fẹ́ yàwó wọ́n ń bẹ lábẹ́ pé láéláé lẹ́jọ́ máa ara yín wọ́n kì í fẹ́ yàwó gẹ́gẹ́ bí contract tásọ ìpè títí di bàbá yìí tí ìgbà yẹn bá ti dé o adẹ́pẹ́pẹ́ kálukú ọmọ àná lọ́rẹ̀ nígbà tí èsì pọ̀ lọ́lẹ́ aṣẹ́wó ẹni tó bá ti fẹ́yàwó ó dún àbọ̀ kan ẹjọ́ máa bẹ náà ní láéláé torí rẹ̀ ajẹ́pẹ́ àtẹ̀bíì ó wà nínú ìgbéyàwó torí ẹ̀ làwọn olùmọ̀wá ẹni wọ́n ti sọ yìí pé ìgbéyàwó nínú òfin ṣẹ̀ríyà ó wà fún láéláé ni kò tán ká fásikò sí pé bàbá ìlú òjò tán gbàtí ẹsẹ káàdì tá à ń fi ń pè yọ ọmọ abẹ lọ ni láéláé tí ẹ bá ti fẹ́ yàwó torí ẹ kọtọ kéèyàn wá fi àsìkò sí bóyá èèyàn wí jáde àbẹ́yìn ò tiẹ̀ wí jáde kọtọ kọ́ fásìkò sí ìgbéyàwó tí wọ́n dásìkò sí pé ìgbà báyìí ni ó jó tán kí là ń pè nínú òfin ṣẹ̀ríya zawajul muta zawajul muta eléyìí ti ṣe ntọ́lọ́mọba àtànàbì sallallahu alaihi wa sallam tí wọ́n ti ṣe léwọ̀ títí dijọ́ gbẹ̀ngàn kìyàmù ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣíà àwọn sọ pé ń bẹ́ẹ̀ kò sí nínú òfin ṣẹ̀rí àrárárá kéèyàn fẹ́yàwó pé ìgbà báyìí ní kọ́ńtrákìtì yóò tàn ọ̀tọ̀. báwo ni tí yóò bá fẹ́yàwó téèyàn ti mọ̀ sọ́kàn ara tiẹ̀ ibi títí di ìgbà báyìí ìlọ́wọ́ sọ obìnrin yìí sílẹ̀ kọ́ máa lọ lọ́rẹ̀. ó ti mọ̀ lọ́kàn rẹ̀ kò wí jáde fẹ́ni kankan àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ alḥanafiya alimalikiya bákanná shafi'iya gbogbo wọn àti àwọn hanabila nínú ọ̀rọ̀ kan wọ́n sọ yìí pé tá a bá ṣe tá a bá so yìgì bẹ́ẹ̀ nígbà tó kọrin ti mọ̀ pé títí bàbá yìí ni lọ́wọ́ bá kọ́ńtrákì yẹn jẹ́ yìgì yẹn lálàáfíà ṣùgbọ́n àwọn ọmọ tó àwọn ọkàn rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Imam Ahmed nínú riwaya mi ó sọ pé rárá yìgì yẹn ò lè lálàáfíà ó túmọ̀ sí pé ẹjẹ́ àṣà kíyèsí àgbọn abẹ́yẹn o wọ́n bẹ nínú àwọn ọkùnrin tí ò ní bẹ́ẹ̀ lọ́nà tẹ́gbẹ́ wọn rántí kọjọ́ kan bọ̀ tí gbogbo wa tá a dúró lọ́jọ́ níwájú ọlọ́run ọba ọba arínúróde ọba téèyàn ò lè fara pamọ́ fún ọba téèyàn ò lè parọ́ fún yóò fẹ́ ìyàwó tí màá lọ́kàn ara rẹ̀ wípé ìyàwó yìí o tó bá ti lè jẹ̀gbánu rẹ̀ dìgbà kan òwò pàtì ni ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tó bá travel kúrò nílùú rẹ̀ tó bá lọ sí country mi so yóò wá fẹ́ ìyàwó kan síbẹ̀ yẹn ìgbà tó ṣe pé kọ́ ọ̀rọ̀ ọlọ́run láti mú ìyàwó rẹ̀ lọ láti lé yọ máa fẹ́ yàwó yẹn síbi àwọn sì ti màlẹ́ mi jẹ́ ipò wọn fẹ́ dìgbà tó ń bá fẹ́ kúrò ní kọ́ńtì pátápátá ni yọ wọn sálọ mọ́bìnrin lọ́wọ́ gbàtó ti màlọ́ kan jẹ́ pé ó ti parí ó ti parí náà nù ẹlòmí ò tẹ̀sán fún mi pé tán ibi ìnìgbéyàwó àwọn tẹ̀sí o tọ́rọ́ ti màlọ́ kan tẹ́lẹ̀ yìí pé òun fẹ́ fẹ́ ọ̀dìgbà kan ni àwọn òbí lẹ́ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́ bá o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ ìyẹn ni pé tá a bá ti fẹ́ yàwó ìgbéyàwó nínú òfin ṣẹ̀ríyà ọwọ́ àfọkọ́ máa láéláé ni ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ìgbéyàwó fi dá yàtọ̀ nínú òfin ni a yàwó tó láàsì ni o tó láàsì ni kò di rẹ mú yẹsẹ tí o bá pè mí màá sọ lẹ ńgbà tí èsè mọ́tò bá mọ́tò tó wá sọ fún bàtà wàrà agbedele ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì abánika yìí abẹ́ mọ́tò labani tí gbogbo ẹ̀ ti dógùn labani mọ́tò yìí o ẹja ń bá mi nípa rẹ̀ wá gba mọ́tò yìí bẹ́ẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ kọ́ lóbìnrin rí ètò wa fẹ́ yàwó tẹ́nísì wọ́n wá sí díẹ̀ wá ní ẹ máa fẹ́ kẹ́ gba obìnrin yìí padà mí fẹ́ ma kí ló dé tó lẹ́nu rẹ̀ máa rùn tí bá máa rùn ẹ̀rọ sẹ́fẹ́ fi fọ́nù mi. ẹ sọ pé ẹni tó ṣẹlẹ̀ ní pé bàtà rẹ̀ nígbà lọ sọ́jà mo fẹ́ kọ́ bá wá bàtà tó ṣe déédéé sáìsì ẹsẹ̀ rẹ̀ gbogbo bàtà ó bá sáìsì ní ẹsẹ̀ rẹ̀ torí rẹ̀ mi ìgbàgbọ́ kò tó bẹ̀ tí wọn bá rí bàtà tí wọn ṣe tó ṣe déédéé ẹsẹ̀ rẹ̀ ẹnu ká pé kí wọn bá gé táyà mọ́tò déédéé ẹsẹ̀ rẹ̀ níbẹ̀ yẹn ni pé wọn ò ní excuse whatsoever àwọn tí kọ́kọ́ rò pé ọmọ lura ni ó ti àwọn padà hàn kọ́ máa lómi ni ìwà nìkìnnì ìwà sẹ́yìn tiẹ̀ nu àdáwọ̀ tiẹ̀ nu yẹn ni pé tún láàsì ó di ìyàwó rẹ̀ mu èyí tó lè mú kí túláàsì ìkọjá ó náà ní gbọ́dọ̀ pé bóyá ìgbé ọwọ́ ma sọkọ wa kọ ìyàwó rẹ̀ lẹ ìgbé ọwọ́ ma ìyàwó wa gbọkọ dànù ó sì kọlọ eléyìí ló lè mú kó àtúkà àwọn bí wọn bọ́dọ̀ pé kò pé mi má ẹ má lọ lé bàbá rẹ̀ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí àwọn nǹkan méjì ká kíyèsí however àwọn mùsùlùmí làwà tó bá ti ṣègbéyàwó ẹ need kẹ lọ rẹ́gísítírì kan wípé ẹnlọpọ àkọọlẹ rẹ kóòtù kan kóòtù kẹn kí la fẹ́ fi ṣe à nídìí láti lọ pọ àkọọlẹ rẹ mbẹ nítorí pé òfin ṣẹ̀ríà ẹ̀rí kó dá lórí pé igi òsó láì jẹ́ ipá àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí igi òsó láì jẹ́ pé ẹlẹ́rìí jẹ́rìí sí nítorí pé ṣeéṣe kóbìnrin ó bímọ fọkùnrin tán fọkùnrin ọ̀hún ẹ̀ dín náà rẹ̀ ṣùgbọ́n gbàtà àwọn ẹlẹ́rìí bá ti jẹ́rìí sí ṣé yóò ṣe dín náà kò ṣe dín náà ìtumọ̀ akẹ́lẹ́rìí ọ̀jẹ̀rìí sí torí àdìsí Aisha radiyallahu anha eléyìí tí imaam ibn hibban gbẹ jáde táwọn olùmọ̀ sọ kó fẹsẹ̀ rìn lẹ̀ níbi tí anabi sallallahu alaihi wasallam sọ pé la nikaha illa bi wali wa shahiday adil ìgbéyàwó lè jẹ́ ìgbéyàwó láì jẹ́ pé wali iná fa ìyàwó fọ́kọ ẹlẹ́rìí méjì sì jẹ́rìsì nígbà tí ẹlẹ́rìí méjì bá ti jẹ́rìsì kò burú tẹ bá lápọ̀ọ́lẹ̀ láti mú kí ìwé yẹn ó túbọ̀ lórí pé lágbájá ńkọ́ ó ti fẹ́ lágbájá àmọ́ lóye tí a gbọ́ pé wọ́n lọ sí ní kóòtù pé ajẹ́ bá ti lọ síbẹ̀ yẹn ẹ lọ sọ pé ẹ fẹ́ ra yín níwájú adájọ́ ẹ̀ tuntun sọ pé ẹ fẹ́ ra yín àwọn òfin kan sì rọ̀ ma pé òní kọ́lẹ̀ láéláé owó lẹ́yìn náà gbọ́dọ̀ fẹ́ yàwó mi lé lẹ́yìn náà kí ní ka gbogbo eléyìí tó bá ti takò fún ọlọ́wọ́ bá kò sọ́nà fún nítorí pé anabi sallallahu alayhi wa sọ pé kullu shartin laysa fi kitabillah fa huwa batil wa law kana mi'ata shart gbogbo májẹ̀mú tí o bá ti sínú alukur'an májẹ̀mú burúkú ni o kò bá jẹ́ ọgọ́rùn conditions tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́mu. ẹni tó wá fẹ́ yàwó o tó wá máa gbé yàwó yìí o ti di túláàsì o ọ̀hún ni ẹ ńgbà tó wọlé tó kó wù mí má is it an excuse? abẹ́dẹ̀ ìdí tí omi jẹ́ excuse ṣe bẹ́ẹ̀ láti má àsìkò tó fẹ́ fẹ́ yàwó kí ni sẹ́rí àníkó ṣe ó ní kó wọ́ ojú ẹ̀ fọ́ mi sẹ́gun orí ń gbà yẹn abóòlù olóbìnrin ló mú ńgbà náà obìnrin tó mú ọkọ máa mú ọ láéláé tó fi sẹ́kìnì tó fi lè mójútó yàwó ẹ̀ dalẹ́ni tó dáa pín tí ò lálẹ́ wù kan sáré kò sí ọlọ́run tiẹ̀ dáhùn àwọn adáhùn fẹnu kọ̀ǹdẹ́mù ẹnìkan kó kù díẹ̀ síbi kan ó ṣe kínní kan ó ṣe kínní kan níbo làwọn náà dá sí hundred percent tó ń torí de lẹ́yìn tọ́ọ̀bá ní kálukú pẹ̀lú ìyàwó rẹ̀ kálukú gba kámú lágbọ̀n abì kan ni o ìwọ náà gba kámú lágbọ̀n abì tó rí mi olùgbà tá a bá dé àlùjánnà walahum fiha azwajun mutahhara nínú àlùjánnà àmọ́ sẹ́yìn wà kílẹ̀ ayé bíi tó ń tọ́ ni mutahhara tọ́wà kò sí màlẹ́kà ni mutahhara ṣùgbọ́n wa wọn lọ́kùnrin ni mutahhara mẹ́rin ẹni ó ti pẹ́ mú dá wọ́ hẹ́rù ọ̀pẹ àwọn mọ̀lẹ́ta mọ̀ pàpà ọlọ́run tó fa àwọn ọmọ àwọn ò lè mọ́lá ìjẹ́ pé àwẹ̀ àwa tiwa a lè a lè mọ́lá ìjẹ́ pé àtàbà a lè mọ́lá ìjẹ́ pé àmójútó màtótó wa ṣùgbọ́n mọ̀lẹ́ta ọlọ́run bá ti fọ̀ wọ́n mọ́ nínú àlìjẹ́nà náà àwọn obìnrin jọ́jẹ́ táwọn ará àlìjẹ́nà ó ní wọ́n lè hún fi hàn azuwájú mọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó tó lọ́wọ́ ọba ti fọ̀ máa àwọn ní bẹ́ẹ̀ fún àwọn olùmọ̀sọ pé wọn ò ní sẹ́ńkọ́ sùn kò sí ní sínú pàbí àwọn ọ̀rùn akọ̀rọ̀kùnmọ̀lá kò ní sínú ìgbégbáyà ẹnu ọ̀rùn akọ̀rọ̀kùnmọ̀lá kò sẹ́ni tí wọ́n máa sún lálẹ́jẹ̀nù bíbá ọ̀nà máa pé nísìn ìyàwó rẹ̀ sún lọ́ba lé ìwé sún <laughs> sáwọn ọ̀nà lọ ẹgbẹ́ wọn náà sún alìjẹ́nà gbogbo eléyìí ò sí ẹnìkan ní tutọ́ ẹnìkan ní hakẹlẹbẹ ní alìjẹ́nà ẹnìkan abiri kúkì tó bá kọ́ ọ̀rọ̀ ìyàwó alìjẹ́nà àwọn bá mọ àwọn kọ́ńkọ́ nígbà tó lọ sọ pé wọ́n lè wọ́n fi á aswajun mutahhara àwọn kọ́ńkọ́ àwọn náà mutahharun ní alìjẹ́nà but before before jẹ́nà kò sí mutahhara kò sí mutahhara adẹ́gbẹ́ agbàkámi fúnra wa ní láyé kálukú ó ṣe sùn tó bá rí nǹkan kan tí ọ̀dà wo mẹ́wàá tó dà wàá máa fi gbàgbé eléyìí tí kò dára yẹn. tálẹ́ni tó yẹ káfẹ́ níyàwó tálẹ́ni tó yẹ káfẹ́ níyàwó ẹni tó yẹ káfẹ́ níyàwó nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní kárí kọ́ lẹ́sìn kárí pé ìyàwó tá a fẹ́ fẹ́ kọ́ ọ̀lẹ́sìn torí kó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nítorí nǹkan mẹ́rin ni wọ́n ṣe máa fẹ́ obìnrin o àwọn èèyàn nǹkan kan nínú nǹkan mẹ́rin ni wọ́n máa wò tí wọ́n máa fi fẹ́ obìnrin wọ́n máa wo jamaliha ẹwà obìnrin wọ́n máa ti torí rẹ̀ fẹ́ bákan náà hasabiha wọ́n máa wo ìdílé tó ti jáde wọ́n máa ti torí rẹ̀ fẹ́ wọn maliha wọ́n máa wo dúkìá tí wọ́n ní owó tó ní wọ́n máa ti torí rẹ̀ fẹ́ wàlídìínì ha wọ́n sì máa bẹ torí ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n fọ́fọ́r ìdá ti dín tẹ̀rí bẹ̀ tiẹ̀ dà ẹni tó lẹ́sìn ní kò fẹ́ o tí o bá jẹ́ bẹ́ẹ̀ wàá di òmùlẹ̀ bọ̀ fún àwọn olùmọ̀ túmọ̀ eléyìí pé tá a bá fẹ́ ni tó lẹ́sìn tá a bá fẹ́ ni tó lẹ́sìn nínú àwọn obìnrin arísìkì wa lékún tá a bá fi aláìlẹ́sìn kò sí ta wa mo rò pé wa ìtumọ̀ tẹ̀rí bẹ̀ tiẹ̀ kan gbogbo ẹni tó bá fẹ́ lẹ́sìn arísìkì lékún fún ẹni tó máa fi aláìlẹ́sìn ó túmọ̀ sí kò sí ńkọ́ kò sí kọ́nà sànù wa. ajẹ́pé ẹ̀sìn ìlà máa wò alákọ̀ọ́kọ́ nù táwọn alẹ́ níjọ́ lẹ́sìn sẹ́ni tá a bá tẹ̀lé jẹ́ lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ tá a sì rí jẹ́ lọ sí mọ́sálásí àbọ̀bìnrin tó ti pẹ́ wọ jìlbáàbù tó náà ní túmọ̀ sí pọ́ lẹ́sìn àwọn olùmọ̀ wa wọ́n ní ẹni tó lẹ́sìn òun náà lóbìnrin tó dúró dọ́gba ní kọ̀kọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ àkọ́kọ́ nù kì í ṣe alábòsí obìnrin ó dúró dọ́gba ó ní balance ó just so eléyìí bákan náà ó sì dọ́bìnrin tó máa ń gbìyànjú láti tẹ̀lé tọ́lọ̀ ọjọ́ obìnrin tó máa ń gbìyànjú láti tẹ̀lé tọ́lọ̀ sọlẹ́tún wọ́sọ̀yàmù gbogbo ẹ̀kí gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́kìyàmù lẹ́yìn gbogbo ẹ̀kí gbẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ sadqun wa amanatun wa ikhlasun gbogbo ẹ̀ gbígbẹ́ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó máa ń gbìyànjú níbi àti tẹ̀lé tọ́lọ̀ wal a'mal as-salihat ó sì máa ń gbìyànjú láti wo àwọn àwárí ntòfi dẹni tó lẹ́sìn mànú ntòfi dẹni tó lẹ́sìn mànú wal 'iffatu 'anil muharramat ó sì dẹni tó máa ń kóra ró jìnnà sí gbogbo tọ́lọ̀ ọba sílé wọ̀ ó máa ń sọ́ra rẹ̀ níbi gbogbo tọ́lọ̀ ọba sílé wọ̀ kẹsí pé máa ń kóra ró níbi àti ṣe zina lásán ó máa ń kóra ró dìnnà sí gbogbo nǹkan tí ọba dá pẹ̀lú báyìí láti da obìnrin yìí máa pé obìnrin yìí lẹ́sìn o kẹsí pé máa ń kóra ró dìnnà sí lásán gbogbo tó náà bọ̀ fẹ́ kì í jẹ haram kì í kúrọ́ kì í ságabàǹgẹ̀bẹ̀ kì í sọnù wájú pọ̀ mọ́tí papọ̀ kì í fẹ́ kọ́ bàjẹ́ fọmọlá kejì so gbogbo eléyìí ó túmọ̀ sí pé obìnrin tá a rí ọlẹ́sìn eléyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ téèyàn lè ti torí rẹ̀ fẹ́ obìnrin. nǹkan mi tààtú lè wọ lóbìnrin lára dáàbì fẹ́ onáni ní tó kúrò bí kírán kí àwọn dáàbì fẹ́ yẹn kọ́ jẹ́ ọmọge tó wá pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ ọmọge tó wá pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé obìnrin yẹn kò tí ì dàgbà ládàgbà jù nítorí kó lè jẹ́ ọmọge náà kọjá ọmọ ogójì ọdún ṣùgbọ́n yẹn ó pẹ́ torí bó tilẹ̀ kó jẹ́ ìyá àyá àyá ó sì ń bẹ lọ́mọdé. ẹlẹ́kejì omi ìgbóhìn yẹn kìí sọ̀rọ̀ àrùn nítorí pé lọ́mọdé kìí sọ̀rọ̀ àrùn ìbálẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ nítorí pé kò sí ìranù rí. irú eléyìí èèyàn máa ń wù èèyàn máa fi fẹ́ obìnrin. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n lọ yẹ ó tó fẹ́ obìnrin kárí pé obìnrin yìí kọ́ ọjọ́ ọmọge tí ń bẹ pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ jẹ́ ọmọge tí ń bẹ pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ nítorí pé obìnrin tó bá jẹ́ ọmọge tí ń bẹ pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹnu wa máa dáa jù ọ̀rọ̀ ẹnu wa máa dáa jù tàbí lẹ́kọ̀ọ́ tí ìbálẹ̀ rẹ̀ ti já lọ báyẹn yìí náà tẹ́ bá lẹ́sìpírẹ́ǹsì ẹ̀ ti mà bẹ́ẹ̀ obìnrin tí ọ̀dọ́ ilé ọkọ̀ kan rí ẹ̀rí pé tìtìjú dàpọ́nlé ló fi máa bọ́kọ sọ̀rọ̀ obìnrin tí ń tilé ọkọ̀ kan bọ̀ tẹ́gbẹ́lẹ́ ọkọ̀ kejì lọ́dọ̀ tiẹ̀ abọ́kọ̀ kẹta ni wọ́n abọ́kọ̀ kẹrin ni wọ́n abọ́kọ̀ kẹwàá ni wọ́n ọ̀ọ́ ọ̀gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lè kú odidi jẹ́ríkò ọ̀gbọ́ lẹ́nu ẹ̀ àwọn kọ̀bákùn gbọ́ ọ̀rọ̀ àwọn lálàsí ọ̀rọ̀ ọ̀gbọ́ lẹ́nu ẹ̀ kọ́rọ̀ ọdún sọ̀rọ̀ yóò ti ta ọ̀rọ̀ lẹ̀ wàràwàrà pé kíni torí wọn lọ kọ kẹta so irú àwọn ọmọ yẹn ọ̀rọ̀ ẹnu tí wọn ò ní dùn bí obìnrin tí ò délé ọkọ kan rí ẹni yọ ọmọ ọgbẹ ṣé ṣé mo sì lè sọ báyìí kí n má tẹ ẹ dàpọ̀ ẹ má bínú ọkọ mi ẹ mọ̀ pé báyìí inú tí a ló tuntun orí rẹ ó sẹ́dẹ̀ èmi náà dọ́kọ̀ mi àwọn eléyìí wọn sọ wọn kékeré kí ló ń pẹ̀rẹ̀ kí ló ń pé tó ń gbìn <laughs> subhanallah sọ nítorí ẹ̀ wọ́n lọ́rọ̀ ẹnu tí ó dójú bákan náà obìnrin tí ò délé ọkọ kan rí tí ó bá bímọ ọmọ tí ọ̀pọ̀ yọ pọ̀ ju etí nígbà láti lé ọkọ kan lọ torí òun ti bí kan ó tún tún bí kan ó tún bí kan ó tún bí kan ó tún bí kan tọ́lọ́ tọ́lọ́ ń bá gbàdúrà rẹ tó bá ṣèèṣì bí kan fún ọ ṣùgbọ́n etí o ti bí kan rí tí a mọ̀ pé gbogbo etí ọba bí insha allah ìwọ náà ni ó bí fún bákan náà wọ́n ní obìnrin tí ò délé ọkọ kan rí ìdí táwọn fi dáa ju ìtọ́jà abilé kọ lọ òun náà ní í pé ọmọ gbogbo tọkọ mú wa bàbá kéré jù bẹ́ẹ̀ lọ. yàtọ̀ sí ti ná gbára ti ná gbèrò ti mọ gbogbo ẹ̀ kó o lè ṣe rí ọ̀rọ̀ wa ní pépé mi tí èdè àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe fún mi nìyẹn. sọ nítorí ẹ ẹ sì ti mà ìgbà ètò ìdílé ọkọ̀ kan tó bá sì kádàrá èèyàn ní àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀ tálà àrẹ̀mú ọkọ mi àkọ́kọ́ ni ọkọ inú àtọ̀ sí wọ kàfí ọdí gẹrẹ orí ọfẹ ẹfọ sọ nítorí ẹ ló ti jẹ pé obìnrin tí ò délé ọkọ kárí ọdájú ètí ti lọ ọkọ kan bọ kọ túmọ̀ sí pé wọn náà ò ní rọkọ o abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n náà rọkọ wọ abilékọ ní tó bá jẹ́ pàǹfà ní kẹfà ń bẹ fún yàn nínú kéèyàn fẹ́ abilékọ kò sí tó burú mbẹ ó túmọ̀ sí pé afẹ́jọ́ ọlọ́kọ ọ̀gbun náà kúkú ní tiẹ̀ ìyàtọ̀ díẹ̀ náà kọ̀ wá láàrin wọ́n ní tó bá jẹ́ ọba rí pé àǹfààní ń bẹ fún yàn nínú kéèyàn fẹ́ abilékọ tó kéèyàn fẹ́ ọmọge lọ kéèyàn fẹ́ abilékọ tún dà lápẹjùwe kéèyàn jẹ́ pé èèyàn láwọn ọmọ tí wọ́n jábùrú èèyàn ọmọ àbúrò èèyàn yìí èèyàn náà ni wọ́n fẹ́ kéèyàn máa mójútó wọn wọ́n sì tóbi o tún wá lọ fẹ́ ru wọn náà fún wọn ọmọ akọ́ni sí oníkó náà ọmọ tọ́jú tani tani ọmọ akọ́kùn ló tani nínú kan ọlọ́dọ̀ pẹ́pẹ́lẹ́ mú. sòṣùgbọ́n ẹni tó jẹ́ pápí lẹ́kọ̀ọ́ lo òun ti ní experience ọmọ bá ṣe tọ́jú èèyàn ọmọ bá ṣe fi yàn lọ́nà ọmọ bá ṣe pé kí èèyàn ṣe báyìí má ṣe báyìí. irú rẹ̀ ló yẹ kó wá fẹ́ gbàna gẹ́gẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ibn Abdillah radiyallahu anhuma ó ní wọ́n jábẹ̀ ǹjẹ́ wọ́n ti fẹ́yàwó bí ó ní bẹ́ẹ̀ ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ́mọ gbé lọ́wọ́ fẹ́ ni àbí abilékọ ó ní abilékọ ni mo fẹ́ anabi ni fahalla bikran tudaa'ibuha wa tulaa'ibuka kí ló dé tí o jẹ́ pọ́nmọ́ gbé lọ́wọ́ fẹ́ pọ́nmọ́ bá ṣeré tó náà mọ́ bọ́ ṣeré anabi ah, ah, Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní tó ṣẹlẹ̀ wá anabi sallallahu alayhi wa sallam ó ní pé bàbá mi bàbá mi wá fi àwọn àbúrò lẹ̀ fún mi gbogbo wọn jó obìnrin mẹ́wàá èmi náà mo sì ní láti tọ́jú gbogbo àwọn àbúrò yìí mo á rí gbogbo bá lọ fẹ́ ọmọ pé bíi tiwọn náà tó ń gbẹmí lọ fẹ́ níyàwó ilé ọ̀dà tàbí ọ̀tọ̀ tó ta tàbí òkúta ní mànà ìdí ni tí mo fi lọ fẹ́ abilékọ tó ń bọ̀ ti ní experience tó lè máa bá ń tọ́jú wọn tó lè máa bá ń fi wọn sọ́nà anabi sallallahu alayhi lélẹ́yìn náà túmọ̀ sí pé àwa náà fúnra ara wa nígbà míì tí yẹn bá fi abilékọ kò sí ní tó burú bẹ́ẹ̀ o bí ká gbé yẹn fẹ́ sànù rẹ̀ yẹn fẹ́ sànù rẹ̀ wọ́n kọ sílẹ̀ lọ́nà tó ṣe pé ọkọ yẹn wọ́n fẹ́ fi tẹ̀ bàjẹ́ ni wọ́n fẹ́ fi hàn yín pé ìyàwó ọ̀dì ọkùnlẹ̀ ìyàwó ọ̀dì ọkùnlẹ̀ wọ́n á sọ pé ìyàwó ní jẹ́ ọkùnlẹ̀ mọ́ fẹ́ ọ kálukú sinmi. bákan náà ó ṣe é ṣe kó dé pé wọ́n kọ́ ọ ẹ sì ń bẹ̀rù kóbìnrin ọmọ ti di kọ́mọ́tara rẹ̀ dẹni tí ọmọ ṣe sì náà ká ìwọ wá fẹ́ ntọ́da ló ṣe. ọ̀fẹ́ bó ti máa ń tọ́jú rẹ̀ àtọ́mọ́ rẹ̀ ntọ́da ni gẹ́gẹ́ nàbí Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe fẹ́ Ummu Salama radiyallahu anha tó ń tọ́mọ́ rẹ̀ anábì ń wọn papọ̀. tẹ̀lé ìtumọ̀ sí i pé téèyàn bá fẹ́ abilékọ nítorí sábàbí kan ọ̀dà àmọ́ta bá kó gbogbo ẹlẹ́ta tún sa ewúlọ́dà jù ọmọge ọmọge lọ́dà jù tọ́ nǹkan míì láti wọ́n mọ́ mi lára òun náà ni káwọn wo àwọn akáni mọ̀lẹ́bí rẹ̀ bí kọjá pé ilé ńlá ló ti jáde àwọn ẹni kọjá pé wọ́n dé èèyàn gidi àwọn olùmọ̀ àwọn ẹni àpọ́nlé àwọn làwọn bàbá ńlá rẹ̀ àwọn làwọn bàbá rẹ̀ àwọn ẹni rí àwọn ẹni dáadáa ó làwọn bàbá rẹ̀ ibẹ̀ ló ti jáde wá ewu òun ló yẹ nítorí pé àárọ̀ kan kọ́ ọmọ tí ó bí fún wa kó dàbí àwọn baba dáadáa yẹn àárọ̀ kan kọ́ ọmọ tí ó bí fún wa kó dàbí àwọn olùmọ̀ọ́yìn àárọ̀ kan kọ́ ọmọ tí ó bí fún wa kó dàbí àwọn èèyàn ńlá máa lọ dẹ́pẹ́lẹ́ àwọn ọmọ ta ilé àwọn tí máa jáàbò tí wọ́n máa tó máa kún yàn wà á níbẹ̀ lóko ọkọ̀ ti fẹ́ yàwó ọmọ wa dàgbà ọmọ tó bí fún ọ náà bá ń ọmọ kún yàn lọ́bẹ̀ ká sẹ́wọ̀n tóbi tó ti yàn obì tó ọyàn ọyàn dùn so eléyìí túmọ̀ sí pé títí wọn kò pé tó máa ń fẹ́ ọmọ nílé tó lé pé wọ́n ti mọ̀ wọ́n pẹ̀lú dáadáa ó súnmọ́ ọmọ tí ó bì fún wa náà gbọ́ kọjọ mọ̀ dáadáa so eléyìí ó tún bẹ́ẹ̀ ló dá lè ti torí rẹ̀ fẹ́ obìnrin bákan náà nínú dá lè ti torí rẹ̀ fẹ́ obìnrin òun ni àtẹkùn àwọn dúdú ẹ̀wọ̀n lù dáa kọjọ́ obìnrin jọ́ bí táwọn bá nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí wa nífẹ̀ẹ́ sí yóò nífẹ̀ẹ́ sí wa kó sì jẹ́ bímabíma ta lẹni tó yẹ kí ìyàwó ọfẹ́ jù ta lẹni tó yẹ kóbìnrin ọfẹ́ jù èmi béèrè o sẹ́ni tó nífẹ̀ẹ́ ni abẹ́ni tó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ obìnrin ló yẹ kóbìnrin ọfẹ́ kìí sẹ́ni tó bìnrin nífẹ̀ẹ́ nítorí pé tóbìnrin bá lọ fẹ́ ni tó nífẹ̀ẹ́ tí ò nífẹ̀ẹ́ tiẹ̀ ìyanu o àmọ́ tóbìnrin bá fẹ́ ni tó nífẹ̀ẹ́ tiẹ̀ kódà kó jẹ́ kóbìnrin yẹn ò nífẹ̀ẹ́ rẹ̀ lọ títí ìgbádùn ńlá ta ló wá yẹ kọkùnrin ọfẹ́ sẹ́ni táwa bá nífẹ̀ẹ́ ni ká fẹ́ ni abẹ́ni tó nífẹ̀ẹ́ tiwa náà ẹni tó nífẹ̀ẹ́ tiwa ló pé àwọn náà ẹni tó nífẹ̀ẹ́ tiwa ló pé wa ẹni tó kọkùnrin ẹ bá bèsì làwọn ẹ lè ra iye gbogbo I love you I love you obìnrin tó bá nífẹ̀ẹ́ tiwa ó gbé wa bí ó wa òkè sáà wa lè rí irú rẹ̀ obìnrin nífẹ̀ẹ́ tiwa àwọn ò nífẹ̀ẹ́ rẹ̀ a sì ní ọkùnrin ẹni tí òun bá nífẹ̀ẹ́ ló pé obìnrin pé kóbìnrin ọ̀fẹ́ sẹ́wọ̀n kákan ò lè pàdé ara wọn so ajẹ́pẹ́ àṣẹ sùúrù fúnra wa náà ni but generally àwọn obìnrin máa sábà nífẹ̀ẹ́ ọkọ ju bọ́kọ ṣe máa nífẹ̀ẹ́ tiwọn lọ ìdí ni kóbìnrin lẹ àwọn sì máa ń pítọ̀ àti tààrín àwọn olè lọ́kọ méjì tó o torí àwọn ṣe sùúrù pẹ̀lú ọkọ kan tí wọ́n ní wọ́n máa ń fọ́ọ̀sì ara wọn nífẹ̀ẹ́ ọkùnrin mi torí pé ńgbà mi ọ̀wọ́ tí kò nífẹ̀ẹ́ rẹ lódodo àìmọye lólu olú ọfẹ́ pa o tún bọ̀ o tún ti múra lẹ́dìọ̀ o ẹkọ àtàárọ̀ nítorí ọ̀nà òkè ìwọ ọ̀pá. bákan náà ẹ̀rí gbẹ́ngbà mi wọ ìfúnra ara rẹ ìrònú pé ní bọ́ fọ́sọ́ tó fi máa gbaṣọ mọ́lẹ̀ aṣọ rẹ mọ́lẹ̀ kọ́ ọmọ lólòkulò wọ́n á bọ̀ yóò jìyà lórí aṣọ tiẹ̀ nítorí kọ́ ọmọ bá rìn dọ̀tí at the end of the day o sì tún ní mọ̀ ẹgbẹ́ sí tí ó nífẹ̀ẹ́ wa tí ó sì jẹ́ bímabíma. ńlọ ẹ̀ka fẹ́ báwo la ṣe máa kó mi níjẹ́ bímabíma màtí èsì pé a experiment kó tó di pa afẹ́ tó lọ́ọ́ lábẹ́ òfin ọlọ́ọ̀ zina kó tó obìnrin o gbogbo ọmọ tẹ bá bí kó tó di zina ni ọmọ yẹ o òní bàbá òní màmá ni yẹ o tó tí ìwọ bá kú bí ọkùnrin kò ní jogún rẹ o tí ìyá rẹ bá kú yóò jogún ìyá rẹ tó rọ ní bàbá òjò kọ́ ọmọ wá lọ́nà tó dáa tọmọ yẹn náà bá sì kú kápò lónìí gbogbo lẹ̀ yìí nìsí ó níjogún kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ torí kìí sọmọ rẹ̀ bàbá zì náà nìwọ̀ torí de eléyìí ká sọ̀ra ẹni tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí kú túbá ẹnìkan wá ní tí tútúbá kan wà tá a lè máa túbá continuously títí dọjọ́ kú wa tó máa mú kí ọmọ jẹ wá látàrí zìnà tá a ṣe tá a fi bí àwọn kò sí tútúbá náà lópin ìgbà tó ọba jìyà kíláàmù òfin ṣẹ̀ríà àwọn ẹ̀ṣẹ̀ kan wà tá à ń pè ní kaba'ir àbí àwọn ẹ̀ṣẹ̀ tó wà bẹ́ al-hudud àwọn ẹ̀ṣẹ̀ tó kọ́ náà ti sọ lóyà tí wọ́n fi jẹni tó bá ṣẹ̀ anabi sallallahu alayhi wa sallam ti sọ nínú hadith Ubada ibn Samit wọn lẹni tó bá ṣẹ̀ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí bíi kéèyàn pààyàn kò pa láyé bíi kéèyàn ṣe kò jìyà rẹ̀ láyé bíi kéèyàn mutí kò jìyà rẹ̀ láyé bíi kéèyàn kó kpọ́rọ̀ zinamaya kò jìyà rẹ̀ láyé bíi kéèyàn jalè kò jìyà rẹ̀ láyé gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí tọ́lọ̀ ti ní ìyá báyìí ni ẹ fi jẹ́ wá jẹ́ láyé kéèyàn bá fi lè kú fọ́ọ̀mù tahtal mashi'a yọ ọmọ bẹ́ẹ̀ lábẹ́ bọ́ba ṣe wọ ọlọ́ọ̀ni ọ̀sọ̀rọ̀ rẹ̀ in sha'a ghafara lahu wa in tó bá wọ́ọ́lọ́ yóò foríjì tó bá sì wọ́ọ́lọ́ yóò fi yà jẹ́ eléyìí túmọ̀ sí pé ìwọ tó ń ṣe zina tó ń tó ń tẹná má zina rẹ lójoojúmọ́ tó ń gbé mímí kọ́ ní mi yóò mi o yóò mi àyàfi tó bá jìyà rẹ̀ láyé àyíwá jìyà rẹ̀ láyé ò ní garanti ọba sastak fúrúlọ àjù bẹ́ẹ̀ lọ ọmọ abẹ lábẹ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ tó bá wọ ọlọ́run ó lè gbọ́ ti túbá ní tútúbá gidi òun forí jìn ọ̀sẹ́ni tó bi lẹ́rù tó bá sì wù kókó síbẹ̀síbẹ̀ wà jẹ̀yà náà nínú náà jahannam kọ́ ọmọ tó ti wá kó bá ń kọ́ ṣé tútú bá kan lè sọ́dọ̀ ọmọ kò lè sọ́dọ̀ ọmọ láíláí ọmọ zìnnà náà ni ọmọ jẹ́ fún ọ ṣe lè jẹba obìnrin tí ọjà bímọ bímọ bó la ṣe dààmú wọn ni tó bá pé àwọn àǹtí rẹ ti bímọ rí àwọn aráalé wọn máa bímọ tó bẹ́ẹ̀ ni àmọ́ sọ fún ọ pé ilé yìí o ọwọ́ ọmọ táwọn ìyá wọn ti bí ni gbogbo àwọn ọmọ wọn tó lọ lé ọkọ wọn ọ̀rọ̀ máa bí kéèyàn rọra yẹra fún bẹ́ẹ̀. bákan náà nínú nǹkan tá a lè ti torí rẹ̀ sí obìnrin onáni kóbìnrin ọ̀rẹ́ wa kóbìnrin ọ̀rẹ́ wa wọn bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam léèrè wọn ni ayé nisa ìkọyì èwo ló lóore nínú àwọn obìnrin anabi sallallahu alayhi wa sallam wọn ni alẹ́tì tasọ́rọ̀ ìdá nàbọ̀ onáni gbogbo mi ìjọ tí o wù yóò dùn mọ́ àbọ̀ ló ṣe wá dùn mọ́ ọ̀rẹ́ wa ni bákan náà wọ́n tún tẹ́ ọ̀hún ìdá amọ́ obìnrin tó kí tó bá yóò tẹ̀ láṣẹ wa wọ́n lẹ́tọ̀ kọ́ sì ní takọ ọkọ rẹ̀ gbogbo tó bá ti mọ̀ kọ́kọ́ ọ̀fẹ́ yóò jìnà sí fi nafsiha bóyá lára rẹ̀ wa malihi àbí inú dúkìá rẹ̀ tọkọ bá sọ pé irú para tó fi para òórùn rẹ̀ wù mí ọ ṣọ́ra fún un látijọ́ tọkọ bá sọ pé bó ṣe máa sọ tí mo bá dúkùn yẹn mi fẹ́ má tọ́ bá sọ kọ́ lọ́mọ sọ́ńbọ̀ mi kò tún sún wájú ọkọ mọ́ yọ̀rọ̀ dàbí obìnrin tí kì í sọ bákan bó ṣe máa mi sọ owó yẹn mi fara má báyìí báyìí ni kò máa sọ owó mi ẹ̀rí pé ọ ṣọ́ra so eléyìí ọ̀dọ́bìnrin rẹ̀ wọ́n nítorí pé ẹwọ́ obìnrin ó máa ń jẹ́ kọ́kọ́ ọkọ balẹ̀ tí àwọn èèyàn tí wọ́n fẹ́ bá rẹwà ọkàn balẹ̀ ó ní jẹ́ máa wọ̀ í wọ̀ ọ̀hún pé bó ni wọ́n rí àwọn àwọn tọ́mọ̀ dáa jù láyè yóò jẹ́ kọ́kàn ẹni tó fẹ́ kọ́ ìdí ló ti Islam náà sọ pé kí ni tó fẹ́ àwọn ọmọ sẹ́kìnni kò wọ́ eléyìí yẹn ni pé natural beauty kì í artificial artificial dẹdẹdẹdẹ lọlọ́ọ̀dọ́ dúdú ọlọ́kó kìíní kan para ọwọ́ adi yẹ́lò ọ̀sán gan dẹdẹdẹdẹ lọlọ́ọ̀dọ́ dáadáa rẹ so ọwọ́ ni irun kan ló wọ̀ wọ́n á lọ kónú sórí bí irú irú ẹ̀sìn eléyìí ẹ̀sẹ̀ beauty so natural beauty aha lẹ́yìn náà wọ́n ní kọ́kọ́ wá wọ̀ lọ́wọ́ ẹ̀ ń lọ pajú ń lọ pamọ́ pé kìnnì bó ti ṣe wà náà ni ọ wà kò nídìí kọ́ lọ wẹ̀ nítorí ẹ̀ torí tó bá lọ wẹ̀ nítorí ẹ̀ yóò tún para tó bá para yóò tún tọ́jú yóò pọ́n àtíkè irọ́ ti wọ́ bẹ́ẹ̀ nu tẹ̀sí mọ́ pé wọ́n dá pẹ̀lú àtíkè pẹ̀lú tìró ẹ̀hẹ́n tó bó ju ẹ̀ ṣe wà náà ni mọ́kùnrin bá rí tó pé ok labas ok jẹ́yẹ jíjẹ sọ̀tẹ́ ọkọ̀ jẹ́yẹ jíjẹ ó ti gá ni wá sọ pé mọ̀mùtáàzà masha allah la quwwata illa billah wọ́n ní tó bẹ̀rẹ̀ bá rẹwà yóò jẹ́ kí ọkàn ọkọ balẹ̀ wọ́n ọkùnrin lọ́sọ̀ yóò sì jẹ́ kọ́kọ́ lè sọ ojú rẹ̀ onímọ̀ òwòye rẹ̀ ọ̀ma torí ìyàwó tiẹ̀ náà ti tọ̀ wọ́n akmalu lẹ́nu ọwọ́ dẹ́tẹ̀ yóò sì jẹ́ kí obìnrin yẹn kó rí ìfẹ́ ọkùnrin yẹn dáadáa lópin ìgbà tó bá jẹ́ pé òun torí ẹni islam sì sọ wípé ọtọ́ka wo obìnrin tá a fẹ́ fẹ́ o síwájú ká tó fẹ́ nínú àwọn nǹkan tí islam tún ní ká wò ká tó fẹ́ obìnrin onáníkárí gbóbìnrin yẹn ní làákàyè ìwà rẹ̀ sì dá kí obìnrin wá jẹ́ni tí làákàyè rẹ̀ tó pé dáadáa tó sì ní ìwà tó dáa yàtọ̀ sí òpònú ẹni tí ìwà rẹ̀ ọ̀dá wọn nítorí pé ìgbéyàwó ńṣe ló máa wáyé nítorí kálíbà àjọ máa gbé obìnrin táwọn àjọ máa gbé tó bá lọ yọ òmùgọ̀ tó yọ òpònú ọ̀ya dẹ̀dẹ̀rín játọ́ kò sí tàbí ṣùgbọ́n pé gbèsè ayé yẹn ò ní dùn ìgbésí ayé yẹn ò ní dùn kí ẹni tó fọwọ́ fọkún ní ìsìn tó tún wá ń mọ́wọ́ sí i tó tún wá fi ń fọ́ ẹ̀kọ́ tí ó fi ṣúgà sí fọkọ̀ kékeré ni àti pọ́n àtẹ́pọ́ ọ̀nà kan náà ni kò sí nǹkan tí ó ṣe à ah, a'udhu billah tó irú eléyẹn wàá sọkọ dààmú kọ́ mọ́kọ́ ntọ́ dájú ni pé ọkọ ọmọ ọgbà ṣé èsì pé mo sì yàn fẹ́ báyìí wọ́n ní àgọ̀ kò sí bá gbé wọ́n sọ̀rọ̀ yìí pé nǹkan bíi one million naira ó sọnù fọ́kọ lónìí ọkọ wa dákẹ́ ó sorí kọ́ pẹ̀lú ẹ̀dùn ìyàwó wa ń jẹ ṣingọ́ wa kásẹ̀ lórí ara gẹ́gẹ́ èèyàn lọ́dún ẹ̀mí lọ́sọ̀rọ̀ fún dákùn bọ́ bí ọjọ́ ń darí ẹ́ lọ́sìkò mú tó báyìí. Ah, ọkọ ti bẹ̀rẹ̀ sí ní ronú pé ah kàsára <laughs> kàsára ló ń fẹ́ yìí o so nítorí de eléyìí gbogbo ẹ̀rọ lẹ̀ àbí bí wọ́n jẹ́ pé wọ́n lọ fi ṣúgà sọ́bẹ̀ ó fi yọ̀ sí tíì ẹ̀rọ bí nǹkan dá ó ní mo ní kó gbogbo ẹ̀ funfun náà ni <laughs> irú àwọn òpònú máa bí ẹ bá bá lu wọn pàdé tí ẹ bá mi wọ́n nítorí pé ọmọ tí òpònú ọba bí ah, ọmọ ọ̀rá rẹ̀ o ọmọ tó pònú bá bí ọ̀rá rè o ẹ̀hẹ́n ó lè fi pampers ilẹ̀ ń di ọmọ pẹ̀lú ìgbẹ́jọ́ mẹ́ta pé kí ni ebi pampers kò tí ì máa jò bákan náà wọ́n ní wọ́n sọ̀hìbátò abẹ́lẹ́ ìmọ̀ bá òpònú gbé àdánwò lánàá wàláhì àdánwò lánàá tó ń torí jẹ lẹ́yìn bí kéèyàn pẹ́ ni òpònú sì níyàwó so èèyàn wá ń bọ̀ níbi aago mọ́kànlá àbọ̀ aago méjìlá èèyàn wá ń kalẹ̀ kó ń sè ń gbọ́ ẹ̀ní sílẹ̀kùn fún ọ ẹ̀ní sílẹ̀kùn wọn ibi tó ti ń bọ̀ lọ́ lọ sùn. sílẹ̀kùn ọgbàlà yẹn ti sè ó ní àní ẹ̀ní sílẹ̀kùn sẹ́ẹ̀ njẹ́ ọba ṣe ọkọ ṣe òpònú nìyẹn tẹ̀lé ìjọba. bákan náà inú dátúwò ọmọbìnrin làdáwò tábà fẹ́ kọjá títí sí wa kò gbọ́dọ̀ jára lé wa kò gbọ́dọ̀ jọ ọmọ nkù wa ọmọ kọ́sìn wa ọmọ kìnnìkan gbogbo ẹnu fámìlì náà ni so ìyẹn ni pé kọ́mọ́jà ọmọ àbúrò àǹtí rẹ ọmọ ọmọ àbúrò bàbá rẹ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ ọmọ àbúrò ìyá rẹ ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ bàbá ńlá wa àti ìyá ńlá tiẹ̀ karambika ẹ̀ jìnnà sí gbogbo àwọn ilé yẹn àmọ́ sẹ̀ríà náà ló tún ní kó o jìnà sírù wọn. wọ́n ní torí pé tó bá ti dé mọ̀lẹ́bí tó súnmọ́ kò dáa rárá kò dáa wọ́n ní torí pé tá a máa ń bí àwọn ọmọ ọmọ òní jẹ́ tó ṣe bérébéré tó sharp torí pé ẹ̀jẹ̀ yẹn ti súnmọ́ ara wọn jù àwọn ọmọ lè dọ́ọ̀lù àdéhìí náà fi hàn pé ẹ jìnnà tẹ́bà fẹ́ yà ó nítorí káwọn ọmọ yẹn ọmọ bá yẹ ẹni tí ó lẹ lọ́pọlọ torí ẹ̀ wáyàwó jìnnà bí kí wọ́n jẹ ní ìsìn kọjọ́ pé ará èkó ni ọ kọ wáyàwó jẹ́ lọ sílẹ àwọn tápà ṣàǹkó jìnnà àbí ó jìnnà wọ́n á ti wá òkè tápà àwọn eléyìí ọgbọ̀ pé kọ nga tápà pèsè kó wọ́n ò ní ká àgọ́ túmọ̀ sí kó inú ìbá náà níbi tá a bọ̀ sí ó ń kálukú níbi tó bọ̀ sí wọ́n mọ̀ á tún sí yọ̀ọ́ mọ̀ gbọ́n sí yọ̀ọ́ mọ̀ gbọ́n sí yọ̀ọ́ mọ̀ gbọ́n sí ó sì rí pẹ́tọ́ bá lọ mú wọn jìnnà jìnnà á yọ kọ́ ọkùn tí yọ kọ́ ọkùn ju gbogbo bó ṣe lérò lọ àwọn ẹ̀rọ jẹ́ pé ẹ̀yìn kúlé lẹ́yìn ni wọ́n ń gbé bí wọn gbé tó ọba sọ̀rọ̀ máa lọ lé dádì mi torí pé ó ti mọ̀ pé kò jìnnà ṣé ọ wá ṣe bí lóko lòun lọ sí kútu wẹ́ńjì ní ìsìtọ́ easy so nítorí ẹ yóò jẹ́ kí wọn náà gbádùn ìyàwó ẹ kọ́ fẹ́ obìnrin tó jìnnà tọ́ wọn nítorí pé tẹ́ bá bímọ yóò jẹ́ kọ́ ọmọ lágbára bákan náà tábà fẹ́ yàwó ńtòsí bí kí n fọ́ ọmọ àbúrò dáàdì mi ọmọ ẹ̀gbọ́n dáàdì mi ọmọ àbúrò mọ́mì mi ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ìkọ̀sílẹ̀ máa wáyé tó bá fi lè lọ kọrú obìnrin tó jẹ́ ìtòsí yín báwọn sọ̀rọ̀ pé fámìlì ńkọ́ òpin nù ó sì wá kọ́ ọ lẹ̀ ti gbàgbé bá a ṣe jẹ́ so wàhálà ọba ṣẹlẹ̀ ìjà ti yàn bá di ti gbogbo fámìlì torí àti wọn á tẹ́ pété nàìjíríà ni tó ọba ti kọ́ ẹ̀ bá bí bá ti kọ́ dàárọ̀ àìtún ṣe kalẹ̀ mọ́ àwọn tó bá tẹ́ tòsítòsí ni à wọ́n rí pé à eléyìí yọ lẹ́yìn o wàhálà ọba bẹ̀rẹ̀ so eléyìí torí ẹ̀ tó a bá lọ jìnnà kò túbọ̀ sí pé tá a bá fẹ́ àwọn jìnnà jìnnà ká má fi àjẹ́ o pé ọlọ́kùnkùn sí ọ̀lẹ́nìkan lẹ́yìn tó ọba sọ́ra má sọ sókun rárá o ká máa rántí pé tí ọba léèyàn nílùú táwa ó sì lọ́lọ́ sọ eléyìí pàtàkì bákan náà wọ́n ní nínú ta lè tún ti torí rẹ̀ fi obìnrin olóòní kó jẹ́ pé owó sọ̀dáàkì obìnrin yẹn kọ̀pọ̀ títí wàhálà táwọn òbí rẹ̀ sì dìrù wá kọ̀pọ̀ torí ẹ̀ káwọn òbí ọlọ sí làákà ẹ̀ o because ní sẹ́yìn ọ̀sọ̀ pé ọmọ láǹgìdì kọ́ ló fẹ́ẹ́ fẹ́ torí ẹ̀ yọ̀ sọ̀sọ̀dáàkì five hundred thousand lẹ́yìn náà ẹ̀yìn ìdílé ntẹ ntọrọ lọ́dọ̀ rẹ̀ nìkan yóò fẹ́ yín náà ní five hundred thousand yàtọ̀ sílẹ̀ yẹn yóò tún wá kó five thousand iṣu yóò kó wa five thousand garawa epo five thousand obì five thousand orógbó five àmọ́ kí ni wọ́n forógbó bẹ̀rẹ̀ sí náà <laughs> kí ló wá wọnú ètò ìgbéyàwó láti lẹ́nu kiri kan àádùn irú kan yín kọ́nà àwọn ọ̀gá ló gbogbo rú. billah torí ẹ gbogbo àwọn rubbish nonsense káàsì wọn jáde kọ́ wọn ní í ṣe torí pé obìnrin tí a bá ti fi wàhálà fẹ́ tó bá náni lówó tó pọ̀ ìfẹ́ yìí sábà sí láàrin èèyàn pẹ̀lú rẹ lọ títì èèyàn mọ̀ pé after all ẹ wá dúró owó tí mo san kí n tó rí fẹ́ àwọn bàbá àti ìyá wọn yìí sábà rí ọ̀dọ̀ ọmọ wọn dé rọrùn torí pé ojú tọkùnrin yóò fi wò wọn táwọn náà bá ti wò lẹ́ẹ̀kan pé ẹ̀rù máa bà mí láti wá lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀rù ọmọ ọgbà yín torí pé ẹ̀yin náà lẹ ti lé foundation tí ọ̀dà kalẹ̀ àmọ́ gbogbo tó bá ti wá mọ́ ẹ rí i pé ọkùnrin yẹn yọ ọmọ yìí lódodo àwọn ẹlòmíín náà ẹni kú ni wọn o torí tó bá fẹ́ yàwó rọrùn yọ ọmọ wa sọmọ ọlọ́mọ ń ṣèkúṣe yọ ọmọ òkúkú kúkú lómi kankan so káwọn náà jẹ́ni tó ní bẹ́ẹ̀ rọ eléyìí jẹ́ báwọn bákan náà ǹjẹ́ wọ́n ní obìnrin tààtù fẹ́ nínú tààtù lè wò wọn lára kọ́mọ̀tẹ́ pẹ́ nìkan lọ kọ́ lẹ̀ o kọ́mọ̀tẹ́ pẹ́ nìkan kọ́ lẹ̀ làwọn á fẹ́ o nítorí tó bá pẹ́ nìkan lọ kọ́ lẹ̀ tá à ń fẹ́ ó ṣeéṣe kí fẹ́ lẹ́yìn o tó sẹ́kù lọ́kàn rẹ̀ ẹ̀rí pé from time to time lọ́rùn arántí rẹ̀ ẹ̀hìn wọ́n mọ̀ bá sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tọ́pọ̀lọ rẹ̀ wà kọ́dà ìlẹ́jọ́ máa ṣeré kọ́ẹ̀pọ̀tọ̀ níbi tọ́pọ̀lọ rẹ̀ tún wà yóò tún máa wò ó pé ọkọ̀ ti tẹ́lẹ̀ ni yóò tún máa dákọ̀ rẹ̀ ah a'udhu billah kí ló ń ṣẹlẹ̀ tontori ẹ̀ kọ́mọ̀jẹ̀ni tẹ́nìkan ti kọ́ ọ́lẹ̀ tí ìfẹ́ obìnrin yẹn sì ṣẹ́kù tí ìfẹ́ ọkùnrin yẹn ṣẹ́kù lọ́kàn obìnrin yẹn kọ́mọ̀jẹ̀ pé láàfẹ́ tọ́ tọ́ba jẹ bẹ́ẹ̀ ǹjẹ́ èwo láti síwájú obìnrin tá a rí gbogbo nǹkan dáadáa yìí lọ́wọ́ lára rẹ̀ èwo láwa ti síwájú. الإمام شمس الدين الرملي رحمه الله a bá rí gbogbo ròyìn lára obìnrin kan tààrà alẹ́ ní tó yẹ ká fẹ́ wọ́n ní ẹni tó lẹ́sìn tí gbogbo nǹkan yìí bá pè sí lára ẹni tó bá wá lẹ́sìn jù nínú wọn lásìkò ni òun láfẹ́ mo látún padà padà sí òun ìdí ẹ̀sìn ká sì ti máa ń dáfi dààmú ọ̀pọ̀ lẹ́sìn òun láti síwájú tí wọ́n bá tún wá tọdọ́ gbàǹdì ẹ̀sìn àjẹpẹ́ àwọn tó lọ́pọlọ tó pé jù nù wọn ta lẹni tí wàá rẹ̀ sì dájú wọ́n ti jọ dọ́gba ń di ẹ̀sìn àwọn àwòtá lọ́pọlọ rẹ̀ péjú tẹ́ni kejì lọ ta lẹni tó tó rẹwà jù ta lẹni tó rẹwà jù níwà wọ́n ti jọ dọ́gba ń lọ eléyìí àwòtá lẹni tó ti lé tó lọ́lá jù wá wọ́n ti jọ dọ́gba ilé wọ́n ti jọ ni àjẹpá wo ta lọ́mọge nínú wa tí balẹ̀ rẹ̀ wà pẹ̀lú ẹ̀ lẹ́yìn rẹ̀ àti wá wù ta lẹni tí ó súnmọ́ pípọ́ bí máa nù wọn lẹ́yìn náà lásẹ̀sẹ̀ wá wẹ̀ wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n imaamu ahmed rahimahullah ó ní tí o bá kọnu sóbìnrin kan ipò fẹ́fẹ́ nítorí pé obìnrin ni pé obìnrin tí mo fẹ́ fẹ́ yìí báwo lọ rẹwà sí ok ó túmọ̀ sí pé láàyè tiwọn àwọn obìnrin ọ̀wà exposed lọ́nà tí gbogbo èèyàn lè rí wọn torí tó bá yẹ pé gbogbo èèyàn lè rí bí kẹ́nìkan wá bọ̀ ní ní ìsìn pé ẹjọ́ mo fẹ́ rọ màá yín ọmọ rẹ̀ sì bójú ń lọ sùkúlù ń kọjá lójúmọ́ pé kí lọ fẹ́ pé ọmọ yín ni ó ò tí ì rí tẹ́lẹ̀ torí pé báwo jọ ṣe wà gbọ̀gbọ́jú gbọ̀gbọ́ kan kí wọ́n rìn tí mo kọ́ fẹ́ rìn ṣé kí n sọ pé kọ́ bọ́ sọ́ọ́lẹ̀ yìí ṣùgbọ́n báwùjọ tí wọ́n ti ṣe rí ńgbà yẹn tó kí wọ́n ń dáadáa ò lè rọ́jò obìnrin ó wá ní tó bá fẹ́ fẹ́yàwó rẹwà Imam Ahmad ní ìjọkọ̀kọ̀ béèrè nù wàá béèrè báwo lọ rẹwà sí tí wọ́n bá sọ ipò rẹwà dáadáa tó bá sì dùn mọ́ ọpọ́ rẹwà ajẹ́ yìí pé ìgbà náà lọ́wọ́ á béèrè pé báwo lọ lẹ́sẹ̀ sí kí á ọkọ béèrè ẹwà rẹ̀ ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ á béèrè báwo lọ lẹ́sẹ̀ sí tí wọ́n bá wá sọ pé ó lẹ́sìn ìgbà náà ni kò wá fẹ́ ajẹ́ pé ọlẹ́wà ó sì ní ẹ̀sìn kí wọ́n á tìtorí rẹ̀ fẹ́ torí ẹ̀sìn rẹ̀ Imam Ahmed nítorí tó ọba bá kọ́kọ́ béèrè pé báwo lẹ̀sìn rẹ rí tí wọ́n sọ yìí pé ọlẹ́sìn wọ́n ní báwo lẹ́wà rẹ rí à kọ̀rẹ́ wa lọ títí o ajẹ́pẹ́ torí kí ló fi wá kọ́ nìsín torí ọwà ó fẹsẹ̀ sílẹ̀ ọwà ti torí ẹwà ó ṣe kí ni ọlọ́ọ̀fẹ́ tẹ̀rí pé àwọn wọn ní làákàyè náà lásán ti ní mà kò ní tẹ̀lá ti rí tẹ́nìkan tí ń sẹ̀kẹ̀sẹ̀kọ́ nímọ̀ tí wọ́n tún wá kọ́ gbọ̀ ìmọ̀ ayún kò kún síbí ni ó ní kíláwù kọ́ béèrè ẹ̀wà. so tí wọ́n ti sọ pé ọ̀lẹ́wà sókun béèrè ẹ̀sìn mọ́ so káńkọ́ máa lọ lọ rẹ̀. sàwọn tó wá ń bẹ̀rẹ̀ sí lọ́kọ́ béèrè wọ́n á ní kọ̀lẹ́sìn o sókun béèrè ẹ̀wà mọ́ kò ní béèrè ẹ̀wà so eléyìí jẹ́ bá ti ṣe máa wáyàwó tá a bá fẹ́ fẹ́ nu ìyẹn láwùjọ tiwa tóbìnrin yẹn bá jóbìnrin ti máa bójú àwọn obìnrin tó ti rójú rẹ̀ àbúrò máa béèrè béèrè pé kí kí ló kù dáhùn àwádìí nísì ẹ̀sìn ẹ̀sìn làwọn máa wádìí ó sì ti tó kárójú rẹ̀ káfí máa bọ́ rẹwà bí ọ̀rẹ́ wa ó ti tó onídìkọ̀wọ̀ nǹkan mi ọ̀dà tó bá jẹ́ báyẹn kí wọ́n lọ yẹ kóbìnrin lówó. tó ọkùnrin ṣé gbogbo ọkùnrin lọ́dà ní tàjẹ́ ń sọ̀rọ̀ pé obìnrin obìnrin tó bá ní kíní obìnrin ṣé gbogbo ọkùnrin lọ́dà ìbéèrè rẹ̀ mi kò yé mi o ṣé gbogbo ọkùnrin ló masha allah naam àwọn obìnrin náà kí ló yẹ káwọn náà wò àwọn olùmọ̀ọ́ni ẹ̀dẹ́yìn ẹni tó lẹ́sìn ìlọ ẹ̀kọ́ obìnrin ò wò náà kọ́kọ́ wò pé nítorí pé ẹ̀sìn tẹ́ rí yẹn òun kìí gbó kìí sì tì ọ̀nà ìgbógbó nǹkan míì kò sí nǹkan míì téèyàn lè ní láyé tí ó lè gbó kò sí téèyàn lè ní tí ó lè tì ṣùgbọ́n sìn òun ever beauty ní lójoojúmọ́ pàápàá téèyàn bá ti ń kọjú mọ́ gbogbo gbà so obìnrin ó wò ta lọ lẹ́sìn èèyàn mẹ́wàá lọ fẹ́ fẹ́ ọ ó wò ta lọ lẹ́sìn jù bákan náà husnul khuluq ẹni tí wàá rẹ̀ rẹwà jù nínú àwọn ọkùnrin yẹn nítorí ẹni tí ò lẹ́sìn ó lè máa fi tí ọ̀dà kọ́yàwó sìgbẹ́yìn ti mọ̀ yìí pé ẹ̀sìn ọkọ níyàwó padà ṣe káyìn tóbìnrin bá jẹ́ gbélé bídà ló ti wá tọkọ bá jẹ́ ahlu ẹ̀rí pé at the end of the day ìyàwó yìí náà padà di ahlu sunna ní pẹ̀lú gbọ́lọ̀ tíyàwó bá ti jẹ́ ahlu tọkọjẹ́ min ahlil bidà ẹ̀rí pé ní parí kí lóbìnrin náà padà dà náà padà dán bidà nítorí gbígbé wọn ò ní rọrùn tóbìnrin bá jẹ́ mùsùlùmá tọkùnrin sì jẹ́ mushrik tọ́jọ́ sẹ́bọ tóbìnrin yẹn ọba fi lè yá ẹ̀rí pé ńgbà ọba yá obìnrin náà padà dẹni tí sẹ́bọ sọlọ ni ìdí inú tọ́lọ́ ìdílé wọn gbà kóbìnrin mùsùlùmí ọjẹ́ ìyàwó fọkùnrin. bá yá kí ló padà ṣẹlẹ̀ mùsùlùmí padà di kàfírọ̀ kọ́lọ̀ má fi sàdánwò fáwa. bákan náà kí wọ́n ọkùnrin ọ̀dà kí wọ́n ọkùnrin ọ̀dà torí pé gbogbo ọkọ tíwà rẹ̀ bá dáa obìnrin ọba ìyá òsónú ilé ọ̀gbá lọ ẹ̀rí pé ọkọ yóò kó ìwà rẹ̀ yóò kóra àmọ́ tí wọ́n ọkọ ọba ti dáa tíwà ìyàwó bá dáa jù bẹ́ẹ̀ lọ ẹ rí i pé wà ìyàwó náà bẹ̀rẹ̀ sí bàjẹ́ nítorí pé ńgbà tí bá ń hùwà dáadáa ọkọ mọ̀ bara jẹ́ sí yóò mọ̀ fi hàn pé gbogbo wa tó ń yẹ kò bẹ́ẹ̀ mi lámú o kò bá mi lámú o àkọ́kọ́ kó wa tèmi o bíbá tó bá ní kó wa tèmi o nígbélé yìí o. lẹ́bàá rí tóbìnrin náà tó lọ di ìyàbú ọbẹ̀rẹ̀ sí ni tẹ́lẹ̀ mọ́ fóúnjẹ tọrọ fáwọn aláìní kọ́ni tó bá tún dán òwò àtẹ́ yóò bá di pé àwọn aláìní ó pé sáárò oúnjẹ kò sóúnjẹ sì bá délé yìí mọ́tò bá délé yẹn tẹ o tó kọ́kọ́ náà ti sọ pé yọ tẹ òun ó sì máa fi yáwọn yẹn kúrò pé ẹ̀yin náà tẹ. ìyàwó ń sòdodo bọ́ọ̀ bá ṣe jẹ́ ọkọ wa ni ah, bọ́ọ̀lù ti lọ sọ fún ìyá alágbádá pé kọ́sẹ̀lẹ̀ ni ah, ọkọ mi ní kọ́sẹ̀lẹ̀ nu pé ah, èmi ṣe tèmi báyọ̀ èmi ṣe tèmi tèmi báyọ̀ kí sọ́kọ́ ṣiṣẹ́ lẹ́nu máa ń sọ. ó kéré kí sọ́kọ́ ṣiṣẹ́ máa ń sọ.

ó sì jọ dára gidi tó máa bá ti bọ́ sí lọ́ba yìí yọba fi hàn pé yẹs ẹ wà gbà báyìí wàlá àbíkọ́ lọ́wọ́ bọ́ sàmì torí ẹ ìwà rẹ ọ̀dá yọmọ ṣẹṣẹ ẹni tó dá títí tọmọ ìbọsí lọ gbaná ni wọn abẹrẹ sí ni sọ fáwọn bàbá rẹ pé ẹrí dáàdì máa fẹ́ kẹ́ mọ ara yín o ìyàwó mi ìyàwó mi jẹ máa ránṣẹ́ pé kúkú dẹ wà kú dẹ wà kú gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ o èmi àbí tá a ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn bọ̀ so ẹ mọ̀ pé ẹ ti fọ́n máa fún àdáwọ̀ ti bẹ́yìn so nítorí ẹwù ẹni tó níwà ìdí ni tó jẹ́ kẹ́kọ̀ọ́ lọ ọ̀ṣì bàbá ń bàbá ẹjọ́ sáré sí akudu lónìí akudu báwo àmọ́ yín ti tẹ̀lé sẹ́yìn arẹ ni yín àbí yín abusa àmọ́ ni sẹ́wọ́n àná sọ pé ìdá jẹ́ ọkùnrin kẹrùbọ́n náà dín náà wọ́n kọ́ lọ́kọ́ hó fẹsẹ̀ wẹ́jọ́ ẹni tẹ́ yọnu sẹ́sìn àtiwárẹ̀ tó bá wà á bá yẹn fọmọ fún bó mo ṣe wá yọ lọ sẹ́sìn rẹ̀ mi ò rí ọ rí láyé onímọ̀ ẹsẹ̀ rí ọ àbí òye wa mi ì mọ̀ wá rẹ gbogbo ẹni wá ti gbà tọ́ lọ́dọ̀ èèyàn yìí máa ń ṣe pẹ́pẹ́ fúru ni ẹ̀ gbogbo pẹ́pẹ́ fúru wọ́ọ̀yì àlè tí mọ̀ ah, so eléyìí túmọ̀ sí pé káwá máa rọ́ọ̀ṣì àwọn bàbá bàbá wípé a ò nílà ni kò ní dọ̀la bọ́ọ̀ bá wọ̀ fọ́ wáyàwó tiẹ̀ síwájú kò ní jẹ́ kábàámọ̀ ọ̀pọ̀ bákan náà ìyàwó tó fẹ́ lọ́kọ wọn ní nínú tó tún yẹ kó wò ní kọ́kọ́ tó fẹ́ fẹ́ yẹn hal huwa jawadun musir sí ọlọ́ọ̀rẹ́ ni tó sì ní lọ́wọ́ èsì kó ní kọ́kọ́ àmọ́ sí máa tọrẹ nítorí pé ẹni tó bá ti ya hun kò sí fòbìn fún ẹ mọ̀ pé ahun èèyàn ìní máa mu gàrí gbogbo gbà èsì pàgbára rẹ̀ ọ̀kẹ́ bá o. because òun kò pété àbá tẹ̀lé bá a ọbẹ̀ so ó sì ní òkèlè tá a láì fẹ́ ẹran sẹ́nu tẹ́bà ọmọ àlọ́ àlọ́ ẹ̀kọ́ ni so nítorí ọmọ ọmọ gbogbo nǹkan yẹn ó náyà lówó ẹ̀sà ti mú gàrí wa so tó bá yẹ báyìí lẹ lọ fọmọ fún sẹ́wọ̀n kọ́mọ ọgbà wàláhìí ọgbà ẹni tí ka ráìsì tí wọ́n sè ẹ wo ráìsì bó ṣe wẹ́jú yóò sì máa kà á pé ráìsì ọ̀gbọ́dọ̀ ju one fifty lọ one fifty pieces <laughs> irú àwọn ọmọ yẹn tó bá kó lọ ọmọ fún wàhálà báyìí àbí ọba yẹn ọmọ tó wà lọ bọ́ ọmọ ilé ọkọ ṣùgbọ́n jẹ́ ọlọ́rẹ ẹni tí kìí si ẹrú owó ẹni tó wò rẹ̀ jẹ́rú fóun mélòó nínú wa la ìṣẹ̀rú owó lẹ́nu gbàtẹ́ ló ṣe bẹ́ẹ̀ fọ́ ọ́ra lórí ni pé ọkọ̀ àbọ̀ ẹkú orin o ẹtì débi tẹ́ ẹ̀tún ní rákẹ́kùn máa o òrùn òní payín máa o àwọn àrùn burúkú nù. èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tí òun jẹ́ olówó owó rẹ̀ owó ọ̀gbọ́dọ̀ múra lẹ́rú torí tí wọ́n bá ti mú yàn lẹ́rú wọ́n ilé náà. ẹ̀ríjọ́ ọmọ ọwọ́ bàtà ń tọrọ bàtà yọ ọmọ adé fìlà ń tọrọ fìlà yọ ọmọ ọwọ́ ẹ̀wọ́ ẹ̀ sàánú mi ó sì lówó ló fi lè dẹ́wù mi sọ̀rọ̀ olówó tó fi lè ra fìlà mi olówó tó fi lè ra bàtà mi irú ẹni tí ò se fúnrí ara rẹ̀ ni ó ṣe fún yàwó ẹni tí ò ṣe fúnrí ara rẹ̀ ni ó ṣe fún ọmọ so nítorí di eléyìí báyìí ṣàkíyèsí ẹni tí ọfẹ́ fẹ́ kí sípò máa bẹ̀bùn lọ́dọ̀ rẹ o ẹ̀hẹ́ tó dẹ́gùn tó bá fún yàn lẹ́gùn wọ́n fún yàn ní tí ọ̀dà mẹ́gùn wọ́n fún yàn ní tí ọ̀dà mẹ́gùn ó kéré jù ó lè ṣàdúrà sí bisikíìtì pé tí ọba ti lè jẹ bisikíìtì kọ́ dọ̀rọ̀ sí ọmọ kọ̀ọ̀kan máa lálẹ́ ojoojúmọ́ ni pé àfikẹ́ fi mí fún ọ bẹ́ẹ̀ bá fi mí fún para mi o àfikẹ́ fi mí fún ọ bẹ́ẹ̀ bá fi mí fún pa bisikíìtì ló sì jẹ àbẹ́yẹ ọmọ kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yọ ọmọ ọmọ ṣàdúrà sí bisikíìtì ni ó wá ṣe dídí àsìkò tó lọ́ọ́ máa gbàdúrà lọ́ba lọ́ra ẹ̀yin bàbá lẹ́ẹ̀dá o ẹ má jọ ọmọ ọ̀dá o wọ bàbá tó fẹ́ fọmọ fọkọ lọ́ọ̀dá o sọ wọ́n sọ fún pé hmm, ọkọ̀ yìí tó ní one five ni ah one five mo máa ń sì fẹ́ rú rẹ̀ bàbá bàbá mo fẹ́ rú ẹ̀ sẹ́sìn wọn àwọn ọmọ ọmọ yìí ni wọ́n á ní à ah, bàbá yọ kàn la lọ́ba sì rà wá wọ́n tó ṣe sàá ó pé gbogbo ẹ ṣe àfidán wò ni o kò sí ní tá a fẹ́ fi bàtà rẹ sí kò sì sí ní a fẹ́ fagbó rẹ sí a fẹ́ fi dán wò bá hun ní ọ̀nì pẹ̀yọ̀ làwọ̀ a sì tara àdánwò tá a ṣe fún ọmọ pé èyí sáhùn ṣé mo pé kódà bọ́ jáhùn tó bá padà fẹ́yàwó kò ní hùwà àrùn sí láéláé bàbá mo ti rà fún yẹn àmì ọgbẹ́ wẹ ọmọ ọpọlọ ebi dédé sáìsì yẹn kó pa ọpọlọ bí bá tẹ̀yẹ bá di méjì àìbínú sí so pẹ̀lú báyẹn ẹ má ti kọjọ kọ́ ọmọ yín ní ọmọ dánwò torí pé tọ́mọ bá dánwò tí wọ́n bá padà fẹ́ra wọn mọ́ ọ̀ràn di wàhálà ó sì ti gbowó lọ́wọ́ wọn adúrò ń tó ọ̀rọ̀ àfọ̀ ó kubi tó gbégbà so gbogbo oru ẹlẹ́yìn a gbọ́dọ̀ dánwò ká mọ̀ ṣé ẹni tó lawọ́ ni àbí kò lawọ́ kì í ṣe dandan kó lówó rẹpẹtẹ àmọ́ wọn wọn bá tó níyẹn náà sófì àjọ ma torí kí láǹfààní pa àfọmọlọ́kọ àwọn aláàtúmọ̀ bọ̀ obìnrin gbọ́dọ̀ ṣọ́ra fún kó ṣe ìyàwó fún fásik pòkì ẹ gbọ́dọ̀ fẹ́ fásik tani fásik ònlẹni tí màá máa máa takò fi ọlọ ìmàá máa máa takò fi ọlọ ẹ gbọ́dọ̀ fẹ́ ro eléyìí bí kí wọn máa mu sìgá ọgbọ́dọ̀ fẹ́ ni tí mu sìgá bí kí wọn máa mu gbó ọgbọ́dọ̀ fẹ́ mu gbó òun ní ta igbó ní ta gbáná ọgbọ́dọ̀ fẹ́ ọmọtí ọgbọ́dọ̀ fẹ́ òun tẹ́tẹ́ ọgbọ́dọ̀ fẹ́ ó lè wọn ò gbọdọ̀ fẹ́ gbogbo àwọn èèyàn burúkú burúkú burúkú bá wọn ò gbọdọ̀ wọn so ẹni tó dáa ẹni kò fẹ́ tọ́ba ti rí tí ètè rẹ̀ ń dúdú jù kí ni máa tètè dúdú igbó sìgá ni kò ní ọ̀rọ̀ wo lè wọ̀ ẹ́ mọ́ wa mọ́ ẹ tẹ́ o tẹni tóun rẹ̀ sì ti ń kẹ́jì ọ̀ ọ̀ bí wọ́n wọ́n wí àwọn bàbá rẹ̀ ọ̀fẹ́ òkú.